ọ̀rẹ́ mi yé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gidigidi káyé bá ń fẹ́ kó rọra jayé o ayé ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni mo ní táyé bá ń fẹ́ kó rọra jayé o ayé ò fẹ́ ní fọ́rọ̀ yé àforí ẹni tó bá rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni jẹ́jẹ́ láyé gbà ilé ayé gbẹ̀gẹ́ ilé ayé gbà pẹ̀lẹ́ ṣe sùúrù ṣe jẹ́jẹ́ má báyànjà máa lọ ní ọ̀nà títí ẹ má torí pé a ṣóhun nìkan ni kó wá torí ẹ kó wá máa lára ẹnì kejì ẹ kó rántí pé tíbítíre lọ́lọ́run dálé ayé láṣẹ ibi ilé ayé yìí kò ní dé bá wa ire ọ̀hún náà ní aṣíkíni la máa dé bá wa ní gbogbo ìgbà àti ọjọ́ ayé wa mo kí wa káàbọ̀ sórí ètò yín ètò wa Miliki Express lórí tẹlifíṣàn Orísun orúkọ tèmi ní Abímbọ́lá Badmus ọmọ ẹ̀gbá lẹ́sàbí tí ń gbára ẹ̀ lójoogun agbóǹgbò àkàlàjà ikùn mi ti ń kùn mọ́ lóorun àmọ́ ẹ ti mọ̀ pé kò sáyè fòrun lórí ètò Miliki Express tiwa torí pé ẹ máa gbádùn wa lákọ lábo bílù àgẹ̀rẹ̀ ni a ti dé sí náà nìyẹn bẹ́ẹ̀ ni a ti ṣe kí ni a ti bẹ̀rẹ̀ ètò Miliki Express ẹ̀sùn bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ Tuesday wípé ẹ láǹfààní láti máa jẹ gbádùn oríṣiríṣi ohun lórí ètò yìí ṣórin lẹ fẹ́ ni ṣé fàájì lẹ fẹ́ ni ṣé ẹ̀kọ́ lẹ fẹ́ kọ́ ni campus gist náà nǹkan Tóyìn Abdul ó tún wọn kára láti fún wa ní ohun tó ń lọ láwọn universities wa bákan náà entertainment gist Tóyìn Abdul bákan náà ó máa já wa sí ohun tó ń lọ láàrin àwọn olùmọ̀ọ́ká wa ó yá ẹ wá gbé tí wá kí n gbẹnu sí ẹ ti mọ̀ pé èmi ní tèmi o máa ṣe kíni máa lọ mú àwọn ohun tí ẹ ti ẹ lérò pé ń ṣe lára àwọn onímọ̀ọ́ká wa máa mú wá fún yín nínú ètò Miliki Express ẹ wo ètò tèmi ó máa dùn ó máa lárinrin torí pé ó kún fọfọfọ á ní ohun tó pọ̀ tí a fẹ́ já wa sí lórí ètò yìí àwọn kó tó wá di pé a kàn sí àgbàmẹ̀tò ní pẹrẹwu ẹ ká lọ dáńsí ká lọ gbọ́ orin àmọ́ máa fún yín ní orin méjì káṣíkíni ká bẹ̀rẹ̀ ètò yìí ọ̀nẹ́ fàájì something ó yẹ ká dáńsí sí Wizkid sọ̀kọ̀ àti Davido DMW tí wọ́n ṣe papọ̀ àmọ́.